Day one, Islam and morality, the modern reality to be delivered, the modern day reality to be delivered by Mukarram Muhammad Wa'is Akpoyin. Day two, refutation of the allegations against the promised Messiah and Ahmadiyya to be delivered by Al-Hafiz Alaka Abdurrafiq. Day three, the advent of the promised Messiah and the need for a new buyer to be delivered by Al-Hafiz Muhammad Awal Afolayan. Therefore, questions and answers to be anchored by the public team. Consequently, you are hereby invited to the four-day lecture as scheduled above. Badiru Muhammad Bashir for National Public Secretary, Ondosa Iwe náà. Lẹ́tà tí Amadi yà padà kọ sí mi rèé lẹ́tà náà fi hàn bí ọpọlọ wọn ṣe mọ lẹ́tà náà fi hàn bí mo ṣe jẹ́ ọkọ ìyá wọn tó ẹ wá dúró gbogbo lẹ́tà tí mo ti ń kà bọ̀ ẹ dákun orí kí ló dá lé láàrin èmi àti wọn orí dìbẹ́ẹ̀tì ni orí dìbẹ́ẹ̀tì ìta gbangba ni àá pẹ́ dìbẹ́ẹ̀tì lẹ̀ ẹ wá ní kí n wá jókòó wá gbọ́ irọ́ yín tẹ́ ẹ máa pa fáyé bẹ́ẹ̀ bá tiẹ̀ parọ́ sẹ́mi ló yẹ kẹ́ ẹ tún máa parọ́ fún èmi tí mo jọ́kọ̀ ya yín ẹ pọ́síbù ìyẹn ò lè pọ́síbù náà à ẹ fẹ́ parọ́ ẹ sì kí ayé tẹ́ ẹ bá pe gbogbo ayé ẹ yọkọ̀ ọ̀ya yín lẹ̀ nìyí torí ẹ ti mọ̀ pé tọkọ ìyá yín bá gbọ́ yóò fa lọ́bọ̀lọ́bọ̀ à ń sọ̀rọ̀ dìbéètì ẹ̀ lè bọ́ ọ̀ta láti ya two thousand and two ẹ̀ wá sọ di lẹ́kítọ̀ ẹ̀ wá ní kí n wá ntọ́wá ṣe mí kàyéfì inú ìjọ amadíyà ni pé àtàgbà wọn àtẹ̀wé wọn bá àlàákàyè n ò ní làákàyè ìdí rèé o ìdí nìyí o èyíkéyìí ẹ̀sùn tí n bá fi kàn wọ́n ìmẹ́rìí wá o àtàáfà àwọn ẹ̀jẹ̀ ń tán àtàáfà amadíyà àti àwọn àgbà amadíyà tí wọ́n ń sàfà àti àwọn èwe amadíyà bá a làákàyè kílẹ̀ rí mi number one àwọn tó kọ lẹ́tà yìí àwọn àfáà ni. làákà ìwò ní bẹ́ẹ̀ di lẹ́tà tí wọ́n kọ sí mi nìsín ìtì ń bẹ láàrin èmi àti yín nípa àjọ fẹ́ ṣe dìbéètì ẹ ṣe wá jókòó kọ lẹ́tà sí mi pé kí n wá máa bọ̀ kí n wá jókòó ẹlẹ́sìn rìn kalẹ̀ níwájú ọ̀dọ̀ yín kẹrẹ máa pe Mirza Ghulam Ahmadu ní n tó pera rẹ̀ ní ti rọ́ kí n wá máa wòran ẹ́ ayé náà làákà yìí. àwọn tó ti dàgbàlagbà wọn náà ọ̀kan nu wọn níbẹ̀ níbẹ̀ yẹn nítòsí United àwọn náà ń sọ pé hẹn lẹ́tà tí wọ́n kọ sí yẹn kìí ṣe dìbéètì o wọn ò tiẹ̀ gbọ́dọ̀ kọ dìbéètì náà bá kọ dìbéètì pẹ̀rẹ́ a máa bílèmù wọn ni lẹ́tà tí wọ́n kọ sí ni pé kẹ́ ẹ wá jókòó gbọ́ wá sí àwọn tẹ́ ẹ bá wá gbọ́ tán ẹ tẹ́ ẹ bá wá níbèérè èmi ọkọ ìyá yín lẹ́ ń sọ bá ń sí ẹ̀ ń sí rànran ni ẹ jí lójú oorun ni ẹ ẹ dábúrò ẹ má màmá ni kọ́ padà sí yín lẹ́nu ìyẹn tí ó tún wá ṣe mí kàyéfì ni pé mo ti sọ tàwọn àfáà mo sọ ti àwọn àgbà ó wá kú tàwọn èwe ẹnìkan bá tún sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi lónìí tó jẹ́ ìwé wọn lọ́ba ní ó sẹ́ndì ẹ̀sọ́ nínú àwọn súlẹ́ǹtì mi lọ́ba ní sọ fábùrọ̀ yìí mọ́ àwọn ti gbé wàásì sí united kọ́mọ bọ̀ ń bẹ̀ mo wò pé anyway nígbà táwọn àáfàá yóò ní làákàyè táwọn àgbààgbà ni yóò ní làákàyè ìwọ tó jẹ́wèé náà ò lè ní làákàyè ẹgẹ́ ń plé rẹ̀ kẹgbọ́ ń plé rẹ nìsín. ń tó sọ mo ti plé ti bàbá di ẹ máa gbọ́ o. Ah. bá ti transfer sínú èyí tí máa pariwo dáadáa. Ah. sísàlẹ̀ ni. gbẹ́kẹ̀ ẹ̀tún gbọ́ kò sọ̀rọ̀ òkè dáadáa. à ń ṣe lẹ́kọ̀ọ́ nítòsí àbúrò yìí mọ́ a ti invite wọn. tẹ̀rí báwọn pé àwọn sẹ́ni lẹ́tà sí wọn. lẹ́tà invitation ẹ ẹ́ rí i pé amadiya mọ́tíǹsì èyí tó jẹ́ lẹ́tà tiwọn tí wọ́n sẹ́ndì ọmọkùnrin yìí èkó ló wà o ọmọkùnrin sẹ́ndì lẹ́tà sí mi ẹ̀ǹtẹ̀ gbọ́ voice note ẹ̀ yìí èkó ló wà ó sì mọ̀ pé wọ́n sẹ́ndì lẹ́tà sí mi nìbàdàn lẹ́tà tó wá jẹ́ ètè mi kọ sí wọn wọn ò jẹ́ wọn rí i wọn ò jẹ́ kí wọ́n rí àti kọ́lẹ́tà jama ti gbé lẹ́tọ̀ wá sí àdúgbò àbúrò yìí mọ́ nítòsí United wọ́n ti ṣe ọjọ́ àkọ́kọ́ ń bẹ̀ so ọjọ́ kejì náà fẹ́ ṣe báyìí wọ́n sì ti fún àbúrò ẹ̀ mọ́ ní invitation letter ẹ̀ẹ́n tán bá so tán bá wá wá síbẹ̀ ẹ̀ẹ́n tán bá wá parí lecture tán ní béèrè èmi ọkọ ìyá yín á kó padà sí yín lẹ́nu. so nígbà tí wọ́n kọ lẹ́tà yẹn mo wá reply wọn. ah ọjọ́ ti lọ subhanallah ẹ jẹ́ n sáré ka lẹ́tà tí mo kọ sí wọn tó jẹ́ èsì sí lẹ́tà òpònú tí wọ́n kọ yìí torí lẹ́tà òpònú lélẹ́yìí. dìbéètì níbẹ̀ láàrin wa wọ́n ti wá dogun pé wá gbọ́ lẹ́kṣọ̀ wa ẹ̀ẹ́rẹ́ èèyàn tí ò gbọ́mọ́ ni tíráàpù ni wọ́n dẹ fún mi nìyẹn tíráàpù nìyẹn wọ́n mọ̀ wípé tí mo bá wá síbẹ̀ ara mi ò gbà kéèyàn máa parọ́ kí n máa wò ó ràn ní ṣe sùúrù tí ẹ parí ọ̀rọ̀ rẹ̀ kí n sì ní dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀ bẹ̀rù dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀rù yéé parọ́ mọ́. ṣẹ́ẹ̀sì mọ̀ káwọn onírin ní wọn ni wọ́n bá sọ fún àwọn ọlọ́pàá wọn wípé sẹ́ẹ̀tì rí ọwọ́ á ìjókòó wa rú ni lọ́n fi lọ kó sójà wọn ò tí kó wá síbẹ̀ torí ìta ni torí àbúrò ìmọ̀yìn náà ni ọkọ wọn ni náà tún bẹ́ẹ̀ àwọn àmọ̀tẹ́kùn kọ́. ọyọ yẹ kí wọ́n ké sáwọn àmọ̀tẹ́kùn náà èmi tó gẹ́sí pé gẹ́gẹ́ ẹ̀yìn mójókòó mi. ọkọ̀ yẹ kì í kọjá àyè ara nígbà tó mọ̀ pé eyin tí èmi tí mọ́jọ́kọ̀ ya yín eyin gan ló yẹ kí wá bá mi wọ́ọ́rọ́wọ́ pé àbú mọ́fẹ̀sìn wá tàdákùn kí ló gbà kí ló gbà á fún ọ mọ́ àṣírí yìí ètò ti tú yìí fi mọ kí wọ́n á sọ fún yín wípé kò jẹ́ mọ́rọ̀ owó ọ̀rọ̀ ọ̀rọ̀ ló kú ọ̀dà ló jẹ mọ́ tó bá pé ìnídìí owó yín ìrònúpìwàdà yín ni mo nídìí lẹ́tà tí mo kọ sí wọn rèé o talim central mosque ayékalẹ̀ ìbàdàn twenty two oh four fourteen forty two oh eight twelve twenty twenty amadiya muslim jamaa olúyọ̀lé ọ̀nà àrà sákùtì ìbàdàn asalaamu alaama ntaba alehuda àwọn yẹn ni wọ́n kọ lẹ́tà yẹn sí mi. re-invitation to a four-day public lecture organized by jamaa amadiya Oluyole Circuit Ibadan, I wish to acknowledge the receipt of your invitation letter dated 5th December 2020, in which you invited me as a listener of your public lecture scheduled for 10th December 2020 till 13th December 2020. Your invitation to me leaves much to be desired as our earlier arrangement for a public debate between me and your jama'ah has been uh, and okay your invitation to me leaves much to be desired as our earlier arrangement for a public debate between me and your jama'ah has been truncated by this development your invitation to me is therefore nothing but an anticlimax I wish to re I wish to reiterate that we go back to the drawing board of organizing the said debate rather than leaving the substance and chasing the shadow which your Jamaa is trying to do. For me, I remain on my stand that your Ahmadiyya Jamaa is one of the 72 deviant sects. Any contrary stand should be resolved through the peaceful dialogue which your jamaa is running away from. I should like to say that Ahmadiyya Jamaa should be man enough to come out for the debate if really you have the proof. In the light of this, your invitation to me to, to watch your program is nothing but an attempt to call a spade a spider. Once again, Ahmadiyya Jamaa should show the stuff they are they are made of by coming out for the debate I have challenged them for over 18 years. Finally, finally, my correspondences with your Ahmadiyya Jama'ah are attached of a leaf so as to expose your trick. Sincerely yours, Abu Rahima Mikhail Ibadan, Okoya Awama Diya gbogbo lẹ́tà tí ń bẹ láàrin ìlà àtijọ́ amadíyà láyé lọ́run ọ̀nà yìí bí mo ṣe fi ránṣẹ́ sí àwọn amadíyà muslim jama'a olúyọ̀lé ọ̀nà àrà sákìtì nìyẹn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò tí ì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ wọn kókó tí mo sì kọ sínú lẹ́tà eléyìí ni pé èyí ti ṣe mo gbà pé mo gba lẹ́tà lọ́wọ́ yín èyí tẹ́ ẹ kọ yẹn ṣùgbọ́n ìpètẹ́ ìpè mi sí yẹn kò mú làákàyè lọ́wọ́ ìpèpè agọ̀ ni ohun tí ń bẹ láàrin wa ni ẹja yanjú ibi tá a fọ̀rọ̀ tì sí ni pé ẹni kagọ̀ ṣe dáálọ́ọ̀gì ìta gbangba so ìyẹn orí ìyẹn lèmi wà mo sì wà lórí pé Ahmadiyya Jama'ah ọ̀kan nínú ìjọ tí ó wọ̀ ná lọ́jọ́ àlìkìyà àmọ̀ nìyí ẹni tó sọ̀dà kejì kọjá jọ fi ìjókòó síta gbangba ẹlẹ́ẹ̀lẹ́rìí lọ́wọ́ èmi náà ni mo ní lọ́wọ́ ẹbí kún ló lóko ni bí tàkúté ni ìpàdé di kí ni ìpàdé di ó dojú àlà ẹ̀wá lẹ́ gbé wá sí wá sí wá jókòó ilé ọgbọ́n ni wọ́n ti bí mi ibẹ̀ ni wọ́n ti kọ́ mi lẹ́kọ̀ọ́. èmi àti ìjọ lọ́rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ ẹ wá ní ẹ ẹ ti ń gbé wá sí bọ̀ síta gbangba o ní àdúgbò ọ̀dọ̀ mi o. nígbà tí mo wá rí i pé àwọn pípì yìí elétè ni wọ́n onírọ́ ni wọ́n ọ̀dà ẹlẹ́ẹ̀tì gbé wá sí wá sí United kò sí problem gẹ́gẹ́ bí ọkọ̀ ìyá yín ẹ̀yin fẹ́ lọ́jọ́ mẹ́rin ọkọ ìyá yín wà lóṣù kan ó parí. So mo tún lè báyìí fi kún o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ̀n oṣù kan mọ̀ ń lẹ́nu ẹ̀ àṣírí tẹ́ ẹ̀ rí nípa amadíyà ẹ̀ àrògàrí amadíyà one two three tí mo ṣe yẹn mo họ́ létí ni mo họ ojú egbò wọn létí ni mo wá fẹ́ sí ìfọ́n lójú egbò náà bí ó bá somi kó somi bí ó bá tẹ̀jẹ̀ kó tẹ̀jẹ̀ mo fẹ́ gbani ma lójú mo fẹ́ gbani ma lójú mo sì di ọlọ́run ẹlẹ́dàá tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ yọkùn mi lọ́wọ́ bí ezenilai yọkùn mi lọ́wọ́ torí wípé orí òdodo onímọ̀wà látọ̀gọ́ tí mo ti sọ̀rọ̀ ẹ̀ tó láti jáde láti wá pàdé mi pẹ̀lú àgírímẹ́ǹtì àti àrẹ́gímẹ́ǹtì bí kò ṣe pé ẹ wá ẹ wá di ewúrẹ́ jẹmọ̀jẹmọ̀ ẹ di aláǹgbá tí ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri ètí rí yín ètí rí yín gbogbo tí ń ṣe é ni pé ẹ̀fẹ̀ kúkú hiv ẹ̀fẹ̀ kúkú kọ́lẹ́rà ẹ̀fẹ̀ kúkú covid nineteen torí gbogbo tí ń bá yín ṣàjọ sínú èpè nu gbogbo tí ń bá yín ṣàjọ gbogbo àrùn tí nàìjíríà wógùtù ẹ̀ tì ní bá yín ṣàjọ tọ́lọ̀ bá ti di ọ̀rọ̀ mùbáhálà. aláwọ̀ kí wá sí kòǹgẹ́rẹ́ pẹ̀lú ògùn ọlọ́run lọ́la tàlímù ó wáyé wàn tó tún dìrọ̀lẹ́ ọlọ́run ti fún mi lókun èyí tún sọ̀rọ̀ ǹjẹ́ wàá gẹ́ tọ́pìkì wa lọ́la ó ní àwọn tí a sán mọ́ àmàdíyà àwọn tí a sán mọ́ miritagula mahamadu ọlọ́lọ́ ń sọ àwọn tírà kalẹ̀ fóun títí àná pọ̀ ju kùránì lọ ìyẹn níwàá tú ọ̀rọ̀ lórí ẹ̀ jáde lọ́la pẹ̀lú ògo ọlọ́run ẹ fọkàn balẹ̀ ẹ má wọrí aláwọ̀ fi wá ti kùn gẹ́rẹ́ subhanakallahumma wa bihamdika. أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله àwọn tó ní kọ̀díyá níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà